رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، ما زال الحديث موصولا النظر في المقاتل nǹkan discourse lọ láti bí ọ̀sẹ̀ ní mẹ́ta àbí mẹ́rin nǹkan sọ̀rọ̀ àlùmọ̀kọ́tẹ̀ lórí mọ̀tàlá sọ níbi káàkiri ń ka síra tẹ̀sír mọ̀tàlá kàdé ti dr mahmoud afahan so example tí wọ́n gbé kùnú báyìí ìdẹ̀ládé àtàlàyé àwọn kọ́tí àtàlàyé dípò àwọn ẹ̀hádé níbi tábí máa ń ma ìkẹtọ́ àtàlàyé pé wọ́n máa ń lo ìdára wọ́n máa ń lo lẹ́kọ́ wọ́n máa ń lo bàbá àwọn ẹ̀zámpù tí wọ́n mú wá ní síra yìí ẹ̀zámpù yìí ẹ̀zámpù tí alhakim anẹ̀tàgórí tó mú wá nínú síra rẹ̀ máa rí pẹ̀tù olómi hadithi tá a bá gbàgbé àti ká máa gbàgbé olómi hadithi yìí nígbà tá à ń sọ mọ́bà kò àlùmọ́bà lọ ẹ̀zákù ṣe hákìmì mú wáyé ọ̀hún náà lè dùn sọ̀lá náà mú wá bí nìkan náà mú sọ̀lá ọ̀lá ọ̀hálà mistake díẹ̀ lẹ̀ níbẹ̀ látọ̀dọ̀ hákìmì fara tọ́gbọ́ gbogbo ẹni tó wá tún lè láì lórí ẹ̀ náà tọ́kùn mistake yẹn náà àmì ṣùgbọ́n torí pé kò ní sásìkò a máa discuss rẹ̀ ní next week sásìkò rẹ̀ tó ń tábẹ́ ṣe lónìí ọ̀rọ̀ mọ̀kọ́tì náà fẹ́ sí bọ̀ kí n ọ̀nà tá gbà wọlé ẹ̀yẹ gbogbo wa àdíṣe bùkọ́rì yìí àdíṣe ìbáàbò yìí muslim fòsókó wọ̀kìtà lóòpò àdíṣe tani ìbáàbò yìí muslim fòsókó tàbí olóògbà wa kò sí ìrà àjáwà káwàwò sinadẹ̀ san àwà yìí tẹ̀sẹ̀ ní ọ̀kan وسباب المسلم فسوق وقتاله كفر سباب المسلم فسوق وقتاله كفر حدثنا محمد بن عرعر حدثنا محمد بن عرعر حدثنا شعبة حدثنا شعبة عن زبيد عن زبيد اليامي قال قال أبا وائل سألت أبا وائل عن المرجئة فقال عن المرجئة فقال حدثني عبد الله أن النبي صلى الله عليه وسلم قال حدثني عبد الله أن النبي صلى الله عليه وسلم قال سباب المسلم فسوق وقتاله كفر سباب المسلم فسوق وقتاله كفر طب شوف وقت الحديث ها؟ ما شيرين أي أبو حنيفة أتويس نزل حدثنا محمد بن عرعر حدثنا محمد بن عرعر قال حدثنا شعبة قال حدثنا شعبة عن زبيد عن زبيد قال سألت أبا وائل قال سألت أبا وائل عن المرجئة عن المرجئة فقال حدثني عبد الله عن النبي صلى الله عليه وسلم وقال حدثني عبد الله عن النبي صلى الله عليه وسلم قال كتاب المسلم الشوق وكتاب حدثني عبد الله هو من عبد الله ابن مسعود tó bá jẹ́ bí mọ̀ àbúwá èyí tó gbà ọ́lọ́dọ̀ bí mọ̀sùlùmí ẹ tàbí ibo ló láti ìlú jẹba kúfà àbí tó bá gbọ́n lọ́dọ̀ mọ̀sùlùmí àbúwá èyí là ń pè ní ṣàpéèkù bí mọ̀sálàm ṣàpéèkù ṣàpéèkù bọ́nù sálàm ní bùnú sálámù ní ṣàpẹ́yì náà bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ pọ̀ abdullah shakik ní bùnú sálámù ni a ní abdullah bùnú shakik al-uqayli a ní alhassan bùnú shakik wọ́n jẹ́ shakik dáadáa so ìgbà tá a ti bá blood nurse ló wà lórí ni àbí ó fi hàn wá pé ó fi hàn wá pé ẹ àbúwá ìlú tó gbà wá ládọ́ rẹ̀ tàbí igi kúfà òun náà wà lára àwọn mọ̀kàdùrọ̀mù ṣàkóso nínú sàlámù òun náà ni àbúwá ìlú àlùkúfì nínú àwọn akẹ́kọ̀ọ́ náà sórí ẹ máa wò kọ̀rẹ̀ dáadáa tẹ́ bá ti rí àdéhùn ní ọ̀sán ọlọ́run bí mú masoud anil murjia ọ̀hún bí mú masoud bá wọn murjia àwọn làákò murjia àwọn làákò ní àwọn murjia. àwọn ah, ní àgbóríjà náà ẹ́ kí ni tó kọ́ mà tán tàbí gbégbára àwọn ilé ìmúríjà ni wọ́n Ẹni ọ̀pọ̀ ní ẹ̀rọ ìfẹ́ ìsọ̀rọ̀ ìsúná bọ̀dá, àwọn ẹ̀sìn jẹ́rẹ́wò ẹ àwọn eléyìí àwọn tẹ́ ẹ sọ àwọn táwọn èèyàn sọ káàkiri lẹ́yìn kan fi kírun ẹ sẹ́ni tẹ́ fi ńlá kàmẹ́rẹ́jì méjì ìtàkùn lórí gbígbá mi jà lé pẹ́tò mi àwọn tó wà lórí mi jà lórí yẹn díẹ̀ nígbà tó ọ̀kan gidi nù ọ̀rọ̀ ẹ lọ àwọn tẹ́ ẹ sọ àwọn tẹ́ lásìkò bàtà àwọn àgbààgbà sọ̀hábà lọ nígbà tó kan àwọn akérò sọ̀hábà. àwọn tó ṣe pé mọ̀sáàlì ìmán ẹ̀gbọ́n ìmán nínú àwọn mọ́sálà tó fọ́dá ṣèlá àkàlẹ̀ ní ó yìí ẹ̀rọ ògbó ṣe lọ khawarij murji'a mu'tazila àwọn tẹ̀ta yìí níbi ọ̀rọ̀ ìmáàlì wọ́n ní yàpá kí ni wọ́n kọ̀nsídà àwọn ní al-ìmánu shay'un wahid nǹkan yọ̀ọ̀kan náà ní ìmáàlì pé dàtí ìtumọ̀ rẹ̀ sí ní tọ̀sídìẹ̀ ẹgbọ́n so tó bá ti nǹkan ẹyọ kan bá ní ẹ máa ronú títí lábùdó wa pé nǹkan ẹyọ kan tó so náà ní kì í máa ṣe náà àwárí wa ní tó bá ti nǹkan ẹyọ kan bá o ìdá zálà bá ọ̀bùrù zálà kọlù pé ṣé òun wá níbi ẹ́ ṣé wàá ìdí sọ́mọ́ sọ pé wọ́n ní lágbájá o kò ní apá kan rẹ̀ dẹ́ kò sọ̀rọ̀ kan apá kan sẹ́kù kò ní gbogbo ẹ̀dí yóò jẹ́ wọn ni kàwárí jù ohun ló mú kàwárí jù sọ wípé murtakibul kabira kébìrì ni ibẹ̀ nìkan tóun bá gbà wípé ní ti báyìí tóun bá gbà wípé wípé àfíyà mínú àmọ́lì ìmán bá ní tẹ́yìn ọba ti gba àwẹ̀ sí bí ìmán nìkan ní oníwọ̀n so yóò kún ẹwọ́ so kò lọ́rọ̀ ìgbẹ́ ìgbẹ́ ọ̀kan náà ní ìgbà zálà bá búrú zálà kó lò ní àwárí lò ẹ̀ máa gbọ́ wò mọ́ríkíà òun náà pé alìmá ṣẹ́rùn wáṣẹ̀ إذا ثبت شيء منه ها فهو القمر ibi tí sábà tó pé ìbáfilé ní ìmá ń jẹ báyìí kò sí ọ̀rọ̀ pé ìmá ìsẹ̀lẹ̀ kan jù lọ dédé kan ni pé ṣé ó ti ṣàrátà láìláìlá ìmá ìṣàrátà láìláìlá àti ní o àti jìbìrìdò àti nìkan ayé lọ àtàbúrẹ́ àtàbúgbàtí o nǹkan kan ní tí díẹ̀ bá fi lè wà ọ̀rọ̀ wípé tẹnìkan ju tẹnìkan lọ́kọ́ látàfà tó làfẹ́ lẹ́nà òṣèlú wá ní ṣẹgbọ́ irú kẹta sọ yìí òun là ń sọ ní kọ́rẹ́ntà ápè ní all or none law all or none is either you have it all or you don't have it at all òun ni kàwárí kò ní ẹ̀sà kò ní ọ̀ pé tí wọ́n gbọ́ pé yéé dùgbẹ́tọ̀ pé kò ṣe é yàtọ̀ ìdáradára bá kúrú lára kúrú tó o bá fi lè ní díẹ̀ ń bẹ láì ò ní gbogbo ẹ̀ ní mọ́rídì àti tó o bá fi lè ní díẹ̀ ń bẹ kò sí ní gbogbo ẹ̀ ẹgbọ́n mi ọpọ́sí tọ́kílẹ̀ ní díẹ̀ òtún gbogbo ẹ̀ ọ̀rọ̀ pé ọ̀kan lékún kò lékún kọ́ ṣe ìmọ̀ nìtúwà ó ti wà so àtàwọn bá kí àti jìbìrìlù àti nínú kan àwọn múrídì àwọn wá ní pé torí pé nǹkan ẹyọ ọ̀kan ni kò sí yàtọ̀ àláyà zídú wọ́n láàyà mọ̀ ṣẹ̀dùnúdúwà ìgbà láyà zígbà ìtàfà pé bábádá oní iran àbí kò ní tó bá fi lè ní mọ́sọ̀pẹ́ nìkan tún ní ìjú lọ pẹ̀lú àbẹ̀kẹ́ẹ̀sì náà ó sì jọ ní pé wọ́n sọ fún yàn pé báwọn tí ó rọ pé tẹ́ẹ̀sì ṣúgà ó tẹ́tẹ̀ tó dùn ó filẹ̀ ó filẹ̀ pé kò ní ṣe pẹ̀lú concentration àtẹ́ntó tẹ̀sí jẹ́ tó fi sweetness àtẹ́ntó kó gbogbo ẹ̀ lẹ́nu ẹgbọ́ wọ́n ti jọ fílì tẹ́sí tó kò sí ìgbàgbà tí ń ju àwọn lọ́bẹ̀ ni mo rí àwọn sáàmù tí implication rẹ̀ méjì wà ní àdìbákò ìdí méjì implication rẹ̀ ó ní pé tó ìmáà ẹmúgbọ́ òun ni wípé ẹni tó jẹ́ hapjaro ìfàjòrè tó jẹ́ kò kí á gbà tó gbogbo tọ́lọ̀ ni ó má ṣe ló ṣe ó ṣe ìdìná ó pààyàn ó jalè ó ṣe rìbá àmọ́ ìṣàṣàrọ̀ aláìlá pé bó ṣe wà déédéé kan náà ní ìmánì ìjẹ àtàbúwà tó kí tọ̀ pàtì kejì pàtì kejì wá ti pé wọ́n sì bá jáde ṣàhádà tó la ilaha illallah kò wá sírú ẹ̀ṣẹ̀ tó wù kó lè tẹ̀ kódà kó yàgbẹ́ sínú kàábà ẹ́ ìmọ̀ nílò dúdú ọ̀rọ̀ yìí nǹkan tó wọ̀ implication ọ̀rọ̀ ìjẹ́ mọ̀ implication rẹ̀ ò ní wípé tí a bá wọn ká máa òkúta máa nàkọ èròjà níbi tí máa ń bí ni pé máa ń dígbé èèyàn rọ́ òkúta fáwọn gbogbo nǹkan èèyàn oníjẹ gbogbo èèyàn oníjẹ kékeré lọ́dọ̀ rẹ̀ àbí sáìdì ẹnìkan làwọn èèyàn mú ṣùgbọ́n kì í sáìdì nìkan ló wọ́ síbẹ̀ sáì tó wọ́ sí ń bẹ̀ ò ní wípé yóò encourage àwọn èèyàn kan ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ilé ayé yìí pé tó bá gbá olójú pé gbogbo ẹranko òun sì ní ìmọ̀ ìlànà bó bá pa èèyàn five thousand ẹ́ láàyè láàyè lọ wọ́n yóò dùn hmm? àwọn ọmọ ìlú mọ́rìtíà tó àkọ́kọ́ ni wọ́n ní ṣe òun wáhid òun tàṣílẹ̀ pọ̀lọpọ̀lọ làdáhàlà lè àmàlì sí ọ̀rọ̀ ibi bá fi wá ń kírun ìmọ̀ ẹ̀ tó bá ti wà lọ́pọ̀ tó bá ti láti wá wà kò sọ̀rọ̀ pé lékún dídé kan náà ni ìwà àtàwọn bá pé àti omar àti jùlé àti àwọn yìí hmm? ẹ̀yìn olùkọ́ kó sí ti àwárí jù wọ́n ní alìmán láyé lílo ọ̀láyé wọ́n dẹ̀ ní àmàlì kò wọ́n nù mùsàmàlì wọ́n wá ní sáńpé ń pè wọ́n ní mọ́jíà ọ̀nà pé orílẹ̀ méjì ni akọrùl àmàlà á ní ìmà kọ̀sí jẹ́ ìjà ní sàkírù ṣe akọrùnà mùrùjọ́nà àmùrìlà tẹ́ bá ti sàkírù náà lákòókò ṣe ìjà àwọn ọ̀nà lọ́gbẹ́ ń pè wọ́n bẹ́ẹ̀ ni pé yẹn ni akọrùl àmàlà á mùsàmù ìmà tó irú nǹkan yẹn kí wọ́n tó ṣe ilé ẹ̀kọ́ ìjà àwọn ẹ̀jẹ̀ nípa àwọn tí làwọn ń fọ́ọ̀lù sí ìlú làwọn kò bá jù bọ̀ kì í ṣe táwọn èèyàn ń pe ìjà lónìí ní ìrìjà ó kàlejò papọ̀ níbi àkárò ìtàwọn sọlápọ̀ àwọn fún gbogbo ẹnibọ̀dì tó báyìí pé ìbọn ẹ̀ẹ́dẹ́gbàtí ọ̀rọ̀ yìí sẹ́ẹ̀ fẹ́ ọ̀rọ̀ fílọ́sọ́fì ìyá lójọ́ pẹ̀lú ọ̀táwà àmọ̀ iṣẹ́ kí náà wà mọ́ bá dé ilé alèmánù sẹ́rù wáyé alèmánù yáà tẹ́bá bí ìyá aláta ẹ́n ok ibi táyé ó ti pẹ̀lú fitra tẹ́bá bí ìyá aláta níjọ́ tó bá wó sùsùn tó ní ó fọ́ létí náà tó fọ́ létí ó tún jẹ́ fún ìtún jẹ́wé yóò ní á ah, ò ní máa ní kí lọ́jọ́ bó ní máa ní tó dọ́kà rẹ̀ iṣẹ́ abú tó ń ah, so ó ní ìpín kọ́dà kan pẹ̀lú fitra àwọn ìyá ìyàwó gbà pé

mọ̀tázìlà mọ̀tázìlà náà ní opinion wípé pẹ̀lú imani àgbà pé múmìnì rẹ̀ àgbà pé káfíìrù rẹ̀ àwọn wá gbà láàrin gòkè àgbà fáwọn kan bẹ tí wọn ò ní imani pé àwọn èèyàn ṣe dé kánà mi ìmá ṣùgbọ́n àwọn tí wọ́n ní mánì pé kí ni position tí wọ́n kí lápíà kí ni hókùnmù tágbì náà lórí bíkọ́ máa padà sọ iná alùsùnà fún òun ní èso olóhùn fún òun ní manzila tún bẹ́ẹ̀ni manzila fún gbé sípò kan láàrin àpò méjì má náà mi lò pé kéèké ẹ̀ wọ́n ní kí alákò ìtàn àwọn onígbò ìtàn àmọ́ ò ẹ̀ wọ́n gbọ́ tó bọ́ wá dìjà kì á máa ta bá dìjà kì á máa bá dé kìkì yìí wá ní ìkọlà tó ti mọ̀. kèbèrè ní bí kèbèrè dé ìṣe mùsùlùmí rárá so ó ṣe déédéé lórí ìṣe déédéé pẹ̀lú kàwárí níbi ìdájọ́ tọ̀ọ̀rùn nílé ayé ọ̀rọ̀ rẹ̀ yíra iná ìjẹ́ pé kí ń sáàkù tí múríkì òwe tẹ́ bá bí múríkì pé ẹni tó jẹ́ pásìkò ìgí lòun ó ní mọ́mìnà ká mínú ìmáàn òun ò ní pásìkò pé tó wà lásán ni mọ́mìnà ká mínú ìmáàn àti káfẹ̀ eléyìí ni lọ́dọ̀ tòun anybody tó bá jẹ́ fásitì náà kàwárí jù anybody tó bá jẹ́ fásitì náà káfíìrù náà ẹ̀bọ́ pé tó bá fi lè ṣe pé tí ò tó tó bá fẹ́ káfíìrù ní lílé ayé náà káfíìrù ní ó fẹ́ gbọ́dọ̀ sí táwọn bàdà nìkan ìbí jẹ́ káfíìrù òun yẹn gbé pé káfíìrù ní ilé ayé mùkálà tó fi lára lọ́rùn tọ́ mọ̀tálà ní dẹ̀mí alùsùn náà òun wá kó gbogbo ẹ̀rí kà wípé àá ẹ̀rí pọ̀ nù kò á nìtọ́lọ̀ ń bá nílé ẹ̀dá tó ìmáná má a ìmáná yìí èkí lẹ́fẹ́ ti tú sí ní ẹ̀bọ̀ kí lóun níbẹ̀ الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيه كلا دي àbíjọ́ ìmú máa bíjọ́ duka ƙor'ani àti súnà ìtàbíṣì pé ìyádà ìmáni wa àwọn wá tẹ̀ka lọ àwọn àmìbẹ̀ náà ránkẹ́lá pé fàkúlù ṣe ìlú ẹ́ yàkùbálò ìyádà náà kọ́ yàkùbálò ìdọ̀fà gbogbo ọ̀gá bá dùn gbà pé bí kò lè mú lè bìkọ́ sórí tó wà tẹ́lẹ̀ bàtà àgbàdo ìdòbí lẹ́kùn pọ̀ dídí kùnà lónìí ó yẹ kó wò tó lójú kan àbí sọ ìtumọ̀ ẹ̀ ní pé yazidu bi ta'a wa yanqusu bi táwọn bá wí bẹ́ẹ̀ kí ni wọ́n sọ nítorí sọ ni pé èyí dẹ́gbà ìmáàmù ṣẹ́nu wáyé ni al-imáàmù lẹ́sà ṣe àlùwáyé because anabi ni al-imáàmù bidon وسبعون شعوبا lóòótọ́ àmọ́ lè fi máa jura wọn lọ bí tàṣíkò ìpàlùbí ti wà lára rẹ̀ tí àmọ́ lè kùlùbù wà lára rẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ìjọwárí náà gíní ìrìnà wà lára ẹ́ so tẹ́ bá ti kó papọ̀ inú jẹ́ ìgbà tọ́ àwọn èèyàn wájú àwọn lọ́mẹ́ awáyé rí pé só wárẹ́ tó ṣe sí náà tó jalè yìí o ìmánì rẹ̀ dìbò láyéláyé kò lè ṣe déédéé kan náà pẹ̀lú tó lè sá because bó lè fẹ́ ṣe àyà afànájẹ́ alùlù mùsùlùmí na kalmùsùlùmí àbúhásùgbà lẹ́dí na ṣítara òfèyí àti anájẹ́ aláhùn kálẹ̀dí na àmà wàlá yẹ́sàwí àní lẹ́dí na àmà wọ́lẹ̀dí káfàrú wọ́lẹ̀dí mọ́fẹ́ wọ́lẹ̀dí mọ́fẹ́ Eh, kí ni túmọ̀ wasabi kuna awwaluna wal awajin kan kí ni túmọ̀ eh, eh, asabu yamin ma asabu yamin wasabu shimal wasajan wasabi kuna sabiqun ulaika al muqarrabun kí ni túmọ̀ ulaika al muqarrabun tó bá ṣe pé sabiqun ata asabu yamin no ba jẹ́ ni kí ni essence àwọn je sabiqun in tó fàtà àwọn sọ́lá fòókù wọn ló ń bí díà ní wípé àwọn àyá tó ń disregard ṣẹ́bọ́ kìí sí ayẹ́ pẹ́gbọ́ àkáyà tó bá sọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ kí ni túnmọ̀ kò sí tọ̀ tó gùn òun ni wọ́n fi ń bá wọn jà wọ́n fẹ́ wé ẹsẹ̀ ní kí sàwọn nǹkan ṣúẹ́ṣúẹ́ yìí náà tó gbìyànjú bí i àgẹ́sẹ̀ ẹ nǹkan lálá pé tẹ́ bá fi lè tako ẹ̀kọ́ láì nǹkan tó wò ó yóò kọ́ kọ́ kí ni wọ́n máa ń ṣe ń kọ́ torí pé wọ́n fẹ̀ka sí ní gbèdéèkù kan tán fẹ́ fi pàtì ẹ̀rí yìí sọ̀kọ̀ láàfin sọ pé oníbídá alù àwà ni wọn ìgbẹ́gbẹ́ ní alù àwà ni wọn ẹ tó ti ní ìpìkọ́ bọ̀ tó wá fẹ́ fi pàtì ẹ̀rí fi sọ̀kọ́ tẹ̀ tẹ́ bá fún ní mi yóò jẹ́jẹ̀ hawa ó tó wọnú ẹ̀sìn kì í ṣe táwọn èèyàn pè ní hawa yìí kí ni wọ́n yé táwọn ń zọ káàkiri ìdù ńláńlá pé gbọ́dọ̀ àti àtàbà ti àwa ńlọ́wọ́ wí dábà ti àwọn náà gbọ́dọ̀ nígbàdé wí yóò mọ̀ lọ́ni. ẹ wàá bí wọn ẹ mọ tó pàtó sọ pé ìmánì kẹyọ kan náà kan tó wà ó tún ìmánì sí tàfídé kan. tàfídé pé èèyàn gbà kan lónìí pé ẹnìbọ̀dì bá ti gbà kan lónìí ó ti ní a ní tasdiq wà ní kọ́mpónẹ́ntì ìmán àmọ́ kí n tó nìkan ló dìbà ìtẹ́sì mà ní ṣẹlẹ̀ níbo tó bá tẹ́sẹ̀ sí ọlọ́run ọba kó o tó kọ́kọ́ ní bìlí pẹ̀lú òògùn ọlọ́run ní bá ọlọ́run àti oṣù ẹ̀dá kí ló wà pé òun náà wà fọ́ọ̀mù tó bìlí kìí ṣe kó tó kọ́ lọ́fẹ̀ẹ́ kalẹ̀ tó o fẹ́ tó bá dáadáa nà ní ti gbogbo àwọn bídà nù nítorí tẹ́sì mà pé tafdiku ni kakọ́ ni iman tí mo bá bí yí pé kí ni opposite iman na kitabu wa sunna kí ni opposite kúfùrù kìí ṣe opposite ni tafdil ibi tá ìgbàgbé káàkiri báyìí pẹ̀lú tafdiku ni kakọ́ correct nu opposite ẹ̀kọ́ ni tafdil opposite ẹ̀ ni kúfùrù tọ́ náà sẹ́rẹ́ tó bá lọ pẹ̀lú pé tàzíkù nìkan bá ní ìmán ẹ́ sẹ́mọ́tí wí lọ́dọ̀ rẹ̀ báyìí fìràún mọ́mìn ni tó bẹ́ kí ẹ́ sẹ́tí náà síkù jù lọ́rọ̀ ìgbà pẹ́ mọ́sọ̀ òdòdó ní sọ ìkà sẹ jùhúdù ni jùhúdù ni pé kí ẹmọ́ pé ìkà lòdòdó kò tó àjìnà ẹ̀ náà jù kọ́rọ̀ àwọn pé wàjá àdúbì ha wàtẹ̀ ìkọ̀nẹ́tà wọ́n wọ́n dìda yàgò ọkàn wọ́n gbà pé bẹ́ẹ̀ ni jọ́sí sọ̀dáfọ̀ hù kúrò bọ̀ wọ́n mọ̀ mí nù tọ́ba tó bẹ̀rẹ̀ lọ sí ìfúkọ́. nǹkan kí nǹkan wọ́n fi lẹ́m access lẹ́m gẹ́ wọ́n fi kí n ṣe àwọn nǹkan kí kí kí wọ́n fi bá wọn jà. kí ló ń tẹ̀lé ìṣe tí ìwọ náà bá wà lásìkò wọn pẹ̀lú wọn ní bọ́sẹ̀ ilé mọ́ ìwọ náà gbọ́dọ̀ ní bọ́sẹ̀ kéèsè gẹ́gẹ́ kí náà pẹ̀lú bídá kéèsè àwọn táwọn ẹ̀ńtò ló bídá lágbà mú ilé gbogbo bídá wọn kéèsè tó wáyà ń fojú kí ewo bídá ṣùgbọ́n èkì ìdébí tẹ́ lọ èyí tí wọ́n ń jà lé lórí pánpá ẹ̀ débẹ̀ ẹ kàfẹ́ bá wọn kẹjẹ kà fún wọn ló kọ ni tó bá kà tán kó fúnra ẹ bá di ọdún mẹ́rin ọdún márùn tó wá padà wá. àmọ́ ọ̀gá ọ̀gá ṣe tàkì gbájú ẹ̀dọ́ wọn lọ́dún jẹ́ pàdé kó kí ní kí ní kí jẹ́ kí ní láì gbọ́dọ̀ ó sì kó sí tó láwọn èèyàn kó sí ẹ̀sọ́ ọ̀dọ́ tó ní ma wọ́n máa bí ọpẹ́ ìmọ̀ wọn tẹ̀síkù lọ́nà òbí tẹ̀síkù wà bẹ́ẹ̀ àmọ́ tẹ̀síkù tó bá ṣe pé tẹ̀síkù nìkan bá ní ìmọ̀ ìbílísì yẹn ṣe kí ló sọ ìgbìlì tìrí ìgbègbè kí búrú mi ò gbà ní kìí ṣe pípò pàpọ̀ lọ́wọ́ bá ń bẹ̀ náà gbogbo báwọn sọ ń sọ lọ́pọ̀ owó akúrẹ̀ tí kìí tó ń pè níran ó gbà bẹ́ẹ̀ ṣùgbẹ́ mi ò ní ṣe so tabatu tẹ̀ sí ìgbìngàn kan ìbílí sínú jẹ́ gómìn tabatu tẹ̀ sí ìgbìngàn kúfùrù ni pé kódà nǹkan téèyàn gbà kó dòdò ni òwà ó dìnnà kúfùrù yẹn níta hmm? àwọn yahood ṣe wọn mọ̀ mọ́dá ìsọ̀sọ́lá òdò ní sọ́jú ọlọ́nkọ̀ wípé ọlọ́nkọ̀ wípé yàrífúnàwó ọ̀lẹ́dàtẹ́rùfẹ́ yàrífúnàwó kama yàrífún àbúnà falamma já ahùn ma arọ́fù kábàrù bì já ahùn ma arọ́fù arọ́fù ẹ́ وكانوا من قبل يستطيعون للذين كفروا فلما جاءهم عرفوا يعني عرفوا عرف عرفوا النبي لكن ماذا كفروا so عرفوا قلوا يعني علموا لكن كفروا به فقالوا تصديق كمان او يهود فرعون مؤمنون تقولوا kí ló kù kí ló ìbílísì jẹ́ ló jẹ́ mùsùlùmí àbí mọ́mìn ni sìláàmù eh mọ́mìn kira, eh kira ló kú ẹ̀yìn kí làwọn jà sí yahoo náà mọ́mìn nàfọ́wá náà mọ́mìn ẹ̀yìn kí ló kú ọ̀sùlẹ̀ tó bá fi ilé ìkòsílẹ̀ ìkòsílẹ̀ náà ìtí alùsùnà wa gbà wọn pé alìmọ́nù yẹ̀ títí wà yàtọ̀ ọ̀dà mọ́mìnú tó wà lókè ẹ́ mọ́mìnú náà kẹsùlù ìmà sẹ́wọ̀n náà kẹsùlù ìmà àbíkà ọ̀gbẹ́gẹ́ ni mọ́mìnú àásìk a ní sẹ́wọ̀n pé fásìk kọ́ kìí ti wo mọ́mìnú tó jẹ́ náà kẹsùlù ìmà ló jẹ́ fásìk nísìnyí báyìí ìmánì àwọn kan bẹ̀rẹ̀ náà mi tó tó bá gbogbo àkírí àmọ́ kí ètò tó ń jẹ́ fún ọjọ́ pọ̀ àmọ́ ìmọ̀ ní ọ̀rọ̀ yìí kò tó wọ́n yóò lókè àbí tẹ àwa fún wa gba àwa bá káfẹ́ hmm? mọ́ọ̀mìnú tó wà lókè mọ́ọ̀mìnú tẹ mọ́ọ̀mìnú náà ìmọ̀ ẹ̀ then àwa ní kíni káfẹ́ tọ́kí wá ní ìdájọ́ ọ̀run àwa ní sórí káfẹ́ òjì mọ̀hálà tó ń tẹ̀lé tó fi kọ́ àwí dárí sí i torí mọ́mìnú náfíṣù imam kọ́dà kó jẹ́ mọ̀tákìbùl kàbírọ̀ òun ẹ̀sẹ̀ láti ẹni tó gbé náfíṣù imam dé ẹ́ndì mọ̀tákìbùl kàbírọ̀ tó jẹ́ fáfẹ́ tí ó sì di káfẹ́ òun jẹ́ o láti falẹ̀ báyìí wa òun káfẹ́ lè ṣe kọ́dà kó mọ́tò wá tó gbé táyà ẹni tí ìlú gbogbo àwọn gbogbo tó wá ti ṣeṣe kìí ṣe kúrú ọ̀dọ́dọ̀ àwọn tí náà sálíbà náà jáde fún yàṣá ntọ́lọ́wọ́ pé ìsìn ìmọ̀ yàṣá tí mọ̀ ṣíra rẹ̀ tó kí lẹ́jì wọ́n dájọ́ lé lórí pé káàkì ló ti wà lé ayé bọ́lù sẹ́sìn kò láyà bọ́lù sẹ́sìn kò láyà rẹ̀ tọ́ sọwárí káàkì rẹ̀ mùkálà tó fìnà eléyìí sáfà lè ṣíra kọ́nà kó mọ́ òun lẹ́sìn rí pé gbogbo àwọn ẹ̀sán bá ti tapò ló fi lè mú irú hawarij àti mọ̀tàdílá náà fi tapò àwọn àhádìsù ṣàpá sára ní òsìpẹ̀ pé bìkọ́ àwọn oníṣẹ̀bù kò sọ́ọ̀tù mùwàhìdì àwọn òfẹ́fẹ́ gbà pé mùsùlùmí ni wọ́n áyà kúrò àti sọ pé ní pé ẹ̀ẹ́dẹ́ ti fẹ́fẹ́ ní kankan Hmm? wọ́n fi ń kúkú ìṣàfá ẹ̀kàn fẹ́dọ́gbọ́n gbé wọlé àwọn kàwárí náà máa ń fojú tàṣáwùlú àwọn sàárè èyí láàrín ẹ̀dọ́ lónìí ẹ̀ ilé àwọn ti fìdí pé ẹ̀kàn fẹ́dọ́gbọ́n àìyẹ́lẹ́dìná ọjàlẹ̀ ẹ̀ láyà àbí kẹ́ẹ̀bùúdù ojú tí kàwárí jù fún àwọn sàárè pé so ilé ìlú ti dìde rí láì kàkójú ìdìde rí ọ̀pẹ́ náà ti yọ ń ṣe múrídìí àwa ní òkè ìsọ abẹ́ bá ní kìí ṣe kèfèé múrídìí àwa ní òkè yàtọ̀ fún pé kìí ṣe kèfèé ìmánì rẹ̀ pẹ̀lú àkóbá dédé mọ́ ń pè ní òkè ẹ́ sọ pẹ̀lú àkídà alùsùnà ìkílómì ẹgbàgbọ́ tó mẹ́ ìmúlé kọ́dí tó lè wáyé tàbá tó fi nǹkan báyìí nǹkan méjì lè pàpà ìmánú àbí wà fojú wọ́n máa fi tọ́ àtú wọ́n máa fi the same person right tọ́ àlùwà ó ṣe lé ó fẹ́ràn pẹ̀lú ó fẹ́ràn kọ́ a máa lè ṣe ìmánú ó ṣe dìnnà ó ṣe tẹ́sí pé bí égbó ó ní mọ́mìn gẹ́rù mọ́mìn anáwọ̀n kìí ṣe mọ́mìn gẹ́rù mọ́ ọ̀rọ̀ náà mọ́mìn mọ́mìn na kíkùn ìmá torí pé máa sí àyè ya kó sí kìí ṣe mọ́mìn gẹ́rù mọ́ gẹ́rù gẹ́rù black and also white anáwọ̀n hmm, hmm, hmm, tó bá ti ṣe amóhùn ìmá báyìí pàṣípàṣẹ náà mọ́nájọ́ a single person tọ́ àtún wọ́n máa fi ọ̀ hmm? bírò wà fòjò bídá àtún òṣèlú tó bá tó bí nǹkan ní kejì tẹ́ẹ̀fẹ́ fi wé òkè ṣe nǹkan tó lè wó ápùlè máa ìjọ́ lè sí ní káwé ìmọ̀ ló wà kòfò tọ́pẹ́ kúfùrù bá jẹ́ kúfùrù èyí tó lè wó asùnlẹ̀ máa torí pé nígbà àǹsọ̀ ní pé níṣẹ́ wàmán yakfur bil iman faqad habita amalu man yakfur bil iman tọ̀kí ni kúfùrù ṣe kúfùrù máa ń wó asùlù iman ni ẹ̀bọ́ kúfùrù yóò wó ìgbà tó bá ti wá gbogbo pọ̀ á ti fẹ́ ti lè lórí kò kìí ti báwọn èèyàn ti ń sọ wípé èdè kébè bá iṣẹ́ wọn ò ní gbàṣẹ́ wọn ò ní gbàṣẹ́ rẹ̀ kọ́ ní ìbẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀gbọ́n mi yé wọn ò ní gba iṣẹ́ rẹ̀ kọ́ ní ìbẹ̀rẹ̀ ìdá àtọ̀ òní pé kúfúrù yóò ti wó áṣùlù ìmánẹ̀ tó bá ti wá wò iṣẹ́ ti tó bẹ́ẹ̀ bìlẹ̀ lórí kò tẹ́ lórí tó bẹ́ẹ̀ bìlẹ̀ lórí wọn lọ́wọ́dá ní ìmánẹ̀ wọn ló kí ìrọ̀nà kò sí ìgbà tó bìlẹ̀ lórí lórí náà áṣùlù ìmánẹ̀ kúfúrù ní kúfúrù wó tó kó wò yẹn lágbókòtò ọlọ́run nígbàgbọ́ kò fẹ́ sàdé bẹ́ẹ̀ kan ṣiṣẹ́ òun lágbókò kó fún olùgbò sẹ́ pọ̀ bẹ́ẹ̀ kọ́ ni bídà bídà yẹn wó áfúrú ìmán iṣẹ́ yẹn fúnra ẹ̀ lọ́rùn nígbà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n mi kéèké bá tẹ́ bọ̀rọ̀ fún kéèké òkè lẹ́tì bẹ̀rẹ̀ kéèké bí dáa sọ́dún máa tó gbà tí iná mùsùlùmí bá gbàwẹ̀ ọlọ́run nígbà yẹ ìtọ́lọ̀ òfin ní ìgbà òun ni pé aslu ìmá tó jẹ́ ṣáàtù tọ́lọ̀ ìgbà kò ní hmm? ṣẹ́wọ́n kọ̀ kí wọ́n mú kejì ẹni tó ń bá wá mọ̀ tó mọ̀ bá ní hánà ká má gbàwẹ̀ níjọ́ ọdún tó wá gbàwẹ̀ níjọ́ ọdún lọ́wọ́ bá Ee eh, ápù ìmánì rẹ̀ kì í sẹ́kù. Torí pé ápù yẹn bídà ni àlẹ́ ìsọ̀bọ̀lọ̀ ọlọ́run ní gba bídà fáwọn àrọ́dù. Fáwọn àrọ́dù ló kó bá ṣe tiẹ̀. Ìgbà pé gbogbo bí ṣe gbìyànjú náà, ápù ìmánì rẹ̀ sẹ́kù ṣùgbọ́n kò lékún. Ṣùgbọ́n ò bá ṣẹ́. Kò bọ́ wípé bídà owó ápù ìmánì. Kèfèrí ni kúfù wo ápù ìmánì. Bọ̀wọ́jọ pàdé lókè pé ọlọ́run ní ọ jẹ́kọ́ mi yẹn lọ́dọ̀ pàdé lọ́dọ̀ gbàdé tó èyí wà láwọn èèyàn wá sí ti fáìn ṣá nígbàgbọ́ ọ̀gá ti gbàdé jẹ́ lẹ́kọ́ náà ti bèbè rí nù áà wọ́n làwọn ọ̀dà mi wí ìdájọ́ ajé máa ń sọ òkè ní ó pé nígbàtọ̀ bí bá tó bí dá ó tí ìrẹ́dì kẹta tó fún pé bí yá ti ń wó ápù ìdìmá kúfù ní wó ápù ìdìmá ó wájọ pa so a good example ẹni tó bá mutí ọlọ́run ọgbọ̀ gbà mú rẹ̀ fún 40 days so nítorí pé ápù sọ ibi ìtọ́rọ̀ òfin dá fẹ́ẹ̀ má ní ìgbé torí kó jẹ́ kéde rí nùn asìlè má lò sí wo ọtí èsè kúkú kéde ṣírùkù táàtọ̀ pé yóò wo asìlè ìmáà ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ti wó asù ìmán tó gbé ó lè wà papọ̀ pẹ̀lú apọ̀ ìmán èyàn lè jẹ́ fásí tó ìtò ní àwọn ìmán òkè ló tí wọ́n lè bẹ̀rẹ̀ rẹ̀ ẹgbẹ́ náà tó ọlọ́pọ̀ lẹ́ni tẹ́tọ́ tó bẹ ti ní tó fún ìdáwà tó wáwọ̀ pé máa bá sẹ́jẹ́ sí ẹgbẹ́ wíkí bí ó láti jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí àgbákò tọ̀ náà aláàbùl àbì ẹ̀rú tó bá fólówó rẹ̀ ọ̀rọ̀ àbò ní bá àwọn rẹ̀ títò ìgbàlá sọ́dọ̀ lówó rẹ̀ so ó di kèfèrí kó ti sá bẹ́ẹ̀ kọ́ áfíríkì máa ní sẹ́kù sòkè kọ́nà kó máa jọ níbi ọlọ́run tó ní gbàṣẹ́ lágbájá ọlọ́run tó gbàṣẹ́ lágbá kò tí ì sọ pé tó kó jẹ́ bíbò nínú so now àwọn múrídíà tí wọ́n làwọn sọ àwọn sọ pé béèyàn bá fi lè ní ẹyọ kan báyìí ó ti ní pé àwọn eléyìí ní bó bá fi lè ní ẹyọ kan báyìí ó ní pé tó bá sì di adínkù díẹ̀ ìkùnira àwọn àwárí jù so now àbúwá èlùsàkéèkì fún ìsàlẹ̀ wọn alkufi ló ń wá bíbú masudi ánì mọ́jà ló wá ní tàbílẹ́ mọ́ sọ sọ pé sìbáàbù ni muslim kò só wá kìtà gbogbo ẹ bá mi kú àdìsẹ ẹ wá bá mi ronú sí báwo ló lè jẹ́ ẹ̀rí ègé ta kọjá mọ́jà ibe nísìn abdullá wa babu shafiq musalama abuwaye alkufi ó bí abdullá bí masudi tó já fáàrẹ̀ gbogbo àwọn tó máa ń wọ́n ti dá wàhálà ẹ̀yìn sàábí ànábí ẹlẹ́kùn ìgbó fi lé ìbẹ́ndálẹ̀ tọ́ọ̀dà wọ́n wọ́n ni èmi gbọ́ tánà ìsọ́nà sọ pé ti báàbù muslim kò só tó wà kìtà lùhù tó ọ̀yà bóò ni àdíjì ìṣe jẹ́ rọ́dù Mm-hmm bọ́ọ̀lù jẹ́ rọ́bì mo yá Náà. Ẹ́? ó ń jìnà àgbà ìgbọ̀n tó bá lókèrè tí ọ̀pá mùsùlùmí jẹun. Èèfé ìmọ́lẹ̀ ò díkú. Ibẹ̀ ṣe bí kò dáa sí ìdẹ jíríkù, kò bá àpá mùsùlùmí, mọ́mìnà káàmìlù ìmá. Ìdí mọ̀ tó wá sọ pé àmẹ́bí ìpè sì bá àpùlá fẹ́lẹ́ kùsù sẹ́tù tún kú mí ní ìmán ni bó lè tún òfin bẹ́ẹ̀ ló ṣe rí bàbá bàbá sọ fún wa ọlọ́pẹ́ ìyá ayọ́ lè dín àmọ́ ìṣẹ́ ní kúkẹ́ sílẹ̀ ọ̀gbọ́ ìnàbàdà ọ̀gbọ́ ni tún wà láì tẹ̀jẹ́ sọ́tún wà láì ẹjọ́ bá lùkú àbíkọ̀ ìṣèwé ni ayàtọ̀ wá bìfọ́ rẹ̀ يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى يكونوا خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الفسوق بعد الإيمان بعد الإيمان bíṣàl is alfusuf ó burú ní ọkọ̀ káfúnyà káfúnyà ní fusuf lẹ́gbà tẹ́ ti jẹ́ ìmáta ó mì sí ìmáàdì nípìnlẹ̀ fùsùkù ó ní tó ká lábà ìní báwo ni ẹni tó bá tó ní fùsùkù wá fi ká nínú ìmáàdì ṣe àwọn ìdáni pé ọlọ́ni bí ìsàlẹ̀ fùsùkù pé áàpì àtàlẹ́gùsù bí làkọ́ ìkánu búra wa káfà lọ́gọ́dún ra kùsù kù ní ọlọ́wọ́n ní bádà ìmán ẹ̀yìn wọ́n tún wà nínà ìmán láyẹ̀ dúró ìmán ẹ́ lọ́dọ̀ tí wọ́n bá bẹ́yẹ̀ bá búyàn pa ilé ayé ẹgbẹ́ ìyàwó ni kí á ní ẹsẹ́ ìsìnkú sókù dẹ́tẹ́ ẹ̀ bá pa mùsùlùmí tó bá bàjá ọlọ́ àrígbẹ̀ kúfúrú bọ́lẹ̀ fẹ́ kí lọ́rọ̀ kọjá kí kúfúrú tún náà kúfúrú àbí ìwọ ní òun kò tí wà lọ́wọ́ nǹkan kò dínkù gbà á ní so in tí abúlẹ́mọ̀sọ ìtẹ̀rí nù pé anábì ká sì bá bù sí fòsẹ̀ ó ti ká kì náà lẹ̀ sí kúfúrú ìwọ wọn ní àtẹ́ntó ṣe sì bá àtẹ́ntó ṣe kúfúrú káàbìnì ìmá àbí àdákò wọ́n Su, kí ní ìyẹn ìgbà táwọn ti dá wàhálà yẹn lè sẹ́yìn àwọn tọ̀ àìkú mi láì mọ́ ní mọ́ ó wá pẹ́ẹ́dì wọn wá àìjá tẹ̀wọ́n lù tún fi wá kó sí ìgbà tí dídà sínú sẹ́yìn tó bá fi fẹ́ Eh, wọ́n àbẹ́ bá bájá ló mọ̀ kọ̀tínú náà ara ah, kọ́ mọ̀ lárí mọ̀ ṣúfí kó sí àwọn aṣáyẹ̀rọ náà kó sí òun lẹ́ẹ̀kì rí pé ní pínlẹ̀ kò sírù tó ń kéyàn sí ṣíríkù yóò ní ẹni ọlọ́run ibẹ̀ ti nígbà ní ìjọ láìláìlọ́lá hmm? ìyá ní láìláìlọ́lá ti fìrà ọ̀nà wọn sọ ń kọ́ wọ́n ní tó bá ti sọ ti tán tó bá ti sọ kò sí ìrànlọ́ tó gbé dà so ibi tá a ti tẹ́ lọ ni pé àbúwá ìlgàgà ni mo fẹ́ ló fi hadisi wọn ni ṣàkékù bùnú sálámà àlùkòfì tàbí kúfà ni mo náà lẹ́yìn rẹ̀ tuntun máa fẹ́ kẹwàá ṣe tó tó di lẹ́sìn òní pé ẹ lọ ka hadisi Mu'adh àdíìsì tó wà lọ́nà orí ọ̀rọ̀ pé máa wọ́n dọ̀ fún wa àdíìsì wípé ẹnìkan bí anáko sáfẹ́ àbírí ní àmàlé ìdùkẹ́lẹ̀ ní ìjánná wà yorùbá ẹ̀dùn ní ànìlá àdíìsì tánà ti sọ̀tọ́ láti ń sọ ń bẹ̀ wípé jihad ní ẹgbẹ́rẹ́wà tó sì náà fọdúlánì aláàmìlá ti dárí kó lè fún ní kú fa àlẹ́kà àádá tó wà ní a ah, wà iná lamu àfàbú na bí máa na zakar lamu bí sára gbogbo alẹ́kùnkùn náà ìnáre aláwùjú aláàfẹ́rẹ́ ilá àtọ́ inú alìsìnàtì hmm, àdìsìnà ẹlọ́lẹ́ka ẹka ìsìnàgbẹ̀ wákà ìsìnàgbẹ̀ ìrúbáwò ìfẹ́ ti kàá so kẹwa nóòtì ṣàfihàn sára fún sọ yìí kẹwa káńtà wà ní sùn lẹ́sẹ̀ tó wà lórí ẹ̀ Thank mm-hmm. you.